mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògórẹ́ni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá bí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ti parapọ̀ láti kí ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ni tọ́pẹ́ àlàbí kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lórí ayélujára bẹ́ẹ̀ ni wọn kò ṣàì máa mẹ́nuba ọ̀nà àgbékalẹ̀ ìkíni eléyìí tí olórin yínká aláṣeyọrí gbà kí tọ́pẹ́ àlàbí yínká aláṣeyọrí ẹni tí ó kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti fẹ́ ṣe é o tí ó bá òun fọ́ gbogbo òkúta ìdènà àti ìdáàbò lójú ọ̀nà ìṣerere òun tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì ń sọ ní abẹ́ ọ̀rọ̀ náà wípé lóòótọ́ igi ìdènà gbáà ni Olúwa lo Tọ́pẹ́ fún láti bẹ́ẹ̀ gbé kúrò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúmọ̀ òṣèré Fẹ́mi Adébáyọ̀ ló ti ń fọ̀rọ̀ kan ṣàwàdà lórí ayélujára látàrí ọ̀rọ̀ yíyan àwọn ọkùnrin tó ti ní aya nílé lálẹ́ èyí tó ń já rànyìnrànyìn lórí ayélujára wípé ẹ̀yin obìnrin wípé ó yẹ kí gbogbo yín pawọ́pọ̀ kẹ́ ẹ gbógun ti ìwà àbàjẹ́ pé kò lẹ́tọ̀ọ́ kí obìnrin máa gba owó lọ́wọ́ ọkùnrin tí kì í ṣe pé òun lọ́kọ rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbogbo ènìyàn ló sì ń kí ìlú mọ̀ọ́ká Shina Rambo wípé ó kú ayẹyẹ tí ìgbéyàwó èyí tí ó yẹ̀yẹ̀ ṣe lọ́wọ́ tí wọ́n sì ń sọ wípé ẹ̀yìn ìyàwó kò ní mẹ́ni Shina Rambo ló fi àwòrán tó ti fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé ẹ oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje olùkópa tẹ́lẹ̀rí nínú ìtakọ̀ǹgbọ̀n Big Brother Naija Yusuf Gaba òun ló ti pàdánù ẹ̀gbọ́n rẹ̀ tó sì kọ́ sórí ìtàkùn ayélujára wípé òun pàdánù ẹ̀gbọ́n òun Yusuf ẹni tí ó ti fìgbà kan jẹ́ olùkópa nínú Big Brother Naija ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí wípé ó kú àṣẹ̀yìndè tó ń ti ara fẹ́ra kù ẹ̀gbọ́n rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà adẹ́rìnpòṣónú ni wòlíì àròlé ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé má gbàdúrà nìkan ṣiṣẹ́ dáadáa kí o sì kẹ́kọ̀ọ́ kí o sì pèsè fún àwùjọ wípé ọlọ́run kì í ṣe onídán nítorí náà ìwọ ni ó wà ní ìkápá ara rẹ kí o sì rí dájú wípé o ṣiṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ láti jẹ́ èèyàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ṣé ọ̀rọ̀ yìí dára ó ní ìlúmọ̀ọ́ká orí ayélujára Túndé Ednel ti sọ bí ó ti ṣe àfihàn àwòrán Ẹniọlá Badmus àti ọ̀rọ̀ kan èyí tó kọ lórí ìtàkùn ayélujára rẹ̀ Ẹniọlá ló sọ wípé òun fẹ́ ọkùnrin ti tòun o ṣùgbọ́n tí Olódùmarè bá fún òun ní ọkọ tirẹ̀ kò burú eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé kò sóhun tó burú nínú ohun tí Ẹniọlá Badmus sọ wípé lóòótọ́ ni olúkúlùkù ń béèrè fún ohun tó fẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n bí Ọlọ́run tó jẹ́ Ọlọ́run alára bá fún ẹ ẹnikẹ́ni lóhun tí kìí ṣe tiẹ̀ tó jẹ́ titẹlòmíràn kí oníkálukú mọ̀ wípé ọlọ́run alára ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká oníjó Jane Mena ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ wípé àkọ́kọ́ pàdé ọkọ òun òun kò mọ̀ wípé olówó ni ṣùgbọ́n ìfẹ́ ti wọra tán kóun tó mọ̀ wípé a owó ń bẹ nílẹ̀ bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ìlúmọ̀ọ́ká òun ló fi àwòrán rẹ̀ àti ọkọ rẹ̀ níbi tí àwọn méjèèjì ti jọ dúró pọ̀ sí orí ayélujára tó sì kọ ọ̀rọ̀ náà wípé àkọ́kọ́ pàdé ìfẹ́ òun òun kò mọ̀ wípé olówó ní í ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta bí ìsinmi ọlọ́jọ́ péréte ti ń wà fáwọn ọmọ iléèwé báyìí ó ṣeré kẹ́mi àfọlábí kó lè páàyọ rẹ̀ mọ́ra láti rí ọmọ rẹ̀ obìnrin ẹni tí ó wá sílé fún ìsinmi ọ̀hún tó sì wá pàdé ìyá rẹ̀ lẹ́nu iṣẹ́ tọmọ ọ̀hún sì ń kí gbogbo àwọn ìlú mọ̀ọ́ká tó bá níbẹ̀ pẹ̀lú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ òṣèré Ẹniọlá Àjàó ló ti sọ wípé ẹni tí ó bá ta ọ̀rẹ́ rẹ̀ yóò pàdánù ìgbàgbọ́ lọ́dọ̀ oníbàárà rẹ̀ pẹ̀lú nítorí náà kí gbogbo ènìyàn rí dájú kí wọ́n sì mọ̀ wípé ohun tí wọ́n ń pè ní ìdàlẹ̀ kò dára kí oníkálukú kọwọ́ ọmọ rẹ̀ bọṣọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òṣèrébìnrin allwell adémọlá ló ti sọ wípé níwọ̀n ìgbà tí wọ́n bá ti bí ènìyàn sí orílẹ̀-èdè nàìjíríà òun tàn ti gbọ́dọ̀ ní inú bíbí àti ẹ̀dọ̀ fùfù nítorí wípé ohun gbogbo tó ń bẹ láyìíká kò fararọ bẹ́ẹ̀ sì ni kò sì mú ọnú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dùn nítorí náà bó bá fẹ́ béèrè ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni kọ́kọ́ rí dájú wípé o fi síwájú ọ̀rọ̀ rẹ wípé ẹ jọ̀wọ́ ẹ má bínú o kó tó béèrè ohunkóhun kò ní jù báyìí lọ fún àjẹ́ àbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ tún jẹ́ kájọ pàdé nígbà mìíràn tí tó fi máa dìgbà wọ́n kọ́ ká máa rántí wípé iṣẹ́ ṣíṣe ó jàre ìṣẹ́ o rí dájú wípé o tẹpámọ́ṣẹ́ kó o lè débi gíga láyé ṣògo rẹ̀ ní kéjì lórúkọ tèmi ó dàbọ̀.